الحمد لله مقلب الليل والنهار مالك الملك الذي يؤتي الملك من يشاء وينزع الملك ممن يشاء بيده الخير وهو على كل شيء قدير وأصلي وأسلم على خير خلقه المبعوث رحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله المؤمن كيس فطن ينظر في الأحداث حوله ويتعلم من كل ذلك ومن أهم ما مر بنا في بلادنا في الآونة الأخيرة الانتخابات العامة في سائر أرجاء البلاد والتي نشهد الله عز وجل على ذلك أنه لا ناقة لنا ولا جمل فيها لا ننتمي إلى حزب سياسي والله ولكننا لا نخاف في الله لومة لائم نقول ما نعتقده وما نفهمه من كلام ربنا ومن سنة نبيه صلى الله عليه وسلم اتباعا لسلفنا الصالح رحمهم الله تعالى هذه الأحداث الأخيرة مليئة بالحكم والفوائد والعبر والدروس فنسأل الله عز وجل أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه adúpẹ́ fólúwọba wa atọ́rọ àlékún kẹ ọlọ́run àti gẹ́rẹ̀ àtórí àjẹ́jẹ́tàn rẹ̀ kọ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alé annabi àtàwọn sọ̀hábí annabi àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé súnnà annabi náà tí ó fi dijọ́ gbéǹde alkiyama olùwàmásá kàwánà kùnú wọn o amin jama musulumi inú ròyìn dáadáa tá a mọ̀ pẹ̀lú mòmìnì òdodo òun ni ké mòmìnì gbọ́n nínú igbọ́n níta ni mùsùlùmí ní máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ tí ó máa wá kọ́gbọ́n tí ó máa kóye ń bẹ̀ yóò wo bí ẹnìkan ti jìn kòtò òun ó tètè wádìí kí ló jẹ́ ó ṣubú sí kòtò yìí kèmí náà má bàa ṣubú síbẹ̀ yóò wo bó ní ẹnìkan ti sórí ire ọ̀nà wo lọ́gbàrin jẹ́mi náà rìn bẹ́ẹ̀ kí ló mú ṣiṣẹ́ àlìjánná jẹ́mi náà ṣe kí ló sọ ọlámọyín di èrò ná ẹni ìbínú ọlọ́run kẹ́mi náà mọ̀ kí n lè jìnnà sí i ní tí ń jẹ́ mú nínú o mo bí ọlọ́run ọba kọ́mọ́sà ṣe ń rọrùn fẹ́mi àtẹ̀yìn gbogbo tí ń bá ń lọ láwùjọ wa àbẹ́ tí ó jìnà sí wa náà ti ń dé sétí gbọ́ wa ọlọ́njà lè máa kọ́gbọ́n ká máa kóye torí bí wọn bá bí àwọn ọba fi tàwọn kan kọ́gbọ́n wọn kọ́gbọ́n lára tiwa bọ́lọ̀ ti dálé ayé nù ẹni tí ọba kọ́gbọ́n bíi tẹnìkan àwọn èèyàn padà rọ́gbọ́n kọ́ lára tiẹ̀ náà ọlọ́nkọ́ mọ́sàgbé máa rọ́gbọ́n dáadáa kọ́ kọjá àwọn èèyàn náà máa rọ́gbọ́n dáadáa kí wọ́n máa kọ́ lára tiwa náà ẹ̀rínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ò kéré ọlọ́run ló bá wa sọ di rọrùn ni kọ́lọ́n kó sọ di rọrùn délẹ̀ òun lọ́rọ̀ bò election Nigeria àtẹ̀ní àtẹ̀yìn oṣù kan sẹ́yìn oṣù méjì sẹ́yìn àmọ̀mọ̀ kí bọ́lọ́run ó ti ṣe rọrùn ni ẹ̀rú máa ń bà wá olùwọ̀ba dúpẹ́ o allahumma lakal hamdu ala alaika aljasima allahumma adima alaina ni'amaka wa, wa, wa, wa salamatak wa amnaka wastiqrarak ọlọ́run dákun gbogbo bí tí máa dàbí ìgbà tí ó wò ó nàìjíríà tí gbogbo ó sì tún ṣe ẹ̀ tààtún máa bá gbèsè ayé rọrùn lọ ọlọ́run máa yọwọ́ bẹ́ẹ̀ kó lọ́wọ́rọ̀ wa o gbogbo ọmọ nàìjíríà bàbá máa lóore ọ̀yà dúpẹ́ ọlọ́run ló mọ iye ìlú kọ́ dàrú yọ fọ́jú pọ̀ tá a ti lù lù lórílẹ̀‐èdè yìí nínú àánú rẹ̀ pẹ̀lú pọ́lọ́nsì láwọn tí ń ṣàánú nù wa ọlọ́run a sì tún ní gbogbo ó sì dàbí ìgbà tó yẹ pé àbí nàìjíríà náà kí àtún ti ń sọ̀rọ̀ yìí ni ọlọ́lọ́mọ yẹ ẹni tí èso ọmọ nàìjíríà tó ti sá kúrò nàìjíríà ká tó dìbò yìí pé bí ọba ti ẹ̀ ṣẹlẹ̀ ń máa gbúrò wọn lù mí lọ́hùn a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba síbẹ̀ náà ẹ wá jẹ́ àwo kí làwọn ẹ̀kọ́ pàtàkì jùlọ gẹ́gẹ́ bí mùsùlùmí téèyàn lè rí kọ́nù ìṣẹ̀lẹ̀ tí ọ̀ṣẹ̀lẹ̀ yìí òun nìbò nàìjíríà tó lọ èyí tá a máa wí pé àwọn èso o wàláhì làzim ní gbangba àti ní kọ̀rọ̀ ẹnu wa gbà bẹ́ẹ̀ a máa ní bẹ̀rù pé ta ọ̀rọ̀ ọlọ́run òun bá gbọ́ tá a bá ń sọrú ọ̀rọ̀ báyìí kò sí ni nítorí nìkan ó bínú èyí táwa gbọ́yé ni àwọn tó sì gbọ́rú ẹ̀yé nú àwọn sálàfù ní ọ̀tán ẹ̀rí nú àwọn ẹ̀kọ́ ńláńlá tọ́lọ̀ ń fi elections nàìjíríà tàìpẹ́ yìí tó fẹ́ fi kọ́ èmi àtiwọ́ babájọ́mọ nàìjíríà o àbáwọn ẹlòmíì náà tí wọ́n rí wa tí wọ́n kọ́gbọ́n àkọ́kọ́ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ òun ni pé ọlọ́run tún fi hàn èmi rẹ̀ fitnatul kahana wa dajjali fitina ewu tí ń bẹ́ ń bí kílù ọgbà àwọn adáhùn sí àwọn awòsùn sọ̀kan awo ràwọ̀ awo mi awo yẹ̀pẹ̀ awo tẹ̀sùbá kílù ọgbára lé wọn ewu tí ń bẹ́ ń bẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tẹ̀ ń wò ní desperation tẹ́ ń rí lára omi nù wọn àwọn tó fanu o wọ́n ti wò ó fún un pé wọ́n lọ́kàn wọ́n ti tẹ̀ fún un pé ráwọ̀ rẹ lọ́jáde tí wọn ò sì rí ti ń bẹnu àkọọ́lẹ̀ ọlọ́run ọba àmọ́ngbà tó pé lùtẹ́mi rẹ̀ ń gbé ọ̀pọ̀lọpọ̀ bìlífù náà àwọn wọ̀nyí jọ lọ́wọ́n ọba tó dá lọ káà bàbá yẹn sọ̀rọ̀ kọ́ mẹ́rin bẹ́ẹ̀ ah ni wọ́n ta la alásọ̀ọ̀sẹ̀ lẹ́yìn wàláì kò sí the last elections in Nigeria ó fi hàn wá pétépèrè àdánwò tí ń bẹ ń bi kí lu ọgbára lérú àwọn báyìí káwọn tí ń darí wo ṣe pé kí wọn ó tó ṣe hó bí wọn bá lálàá bí wọn bá kọsẹ̀ kọ ìgbọrọ ọ̀dọ̀ àwọn tí wọn lọ nìyí òun ni desperation tí mo wí sẹ rí in some of them n tó kọ sí ẹnu wọ́n ti wò ó àwọn sì gbà pé wọ́n èé wò ó kọ́mọ́ ṣe gíní kọ́mọ́ rí bẹ́ẹ̀ nílùú yìí àti ń bò míì ìyẹn ni pé ń Kwara tá a wà yìí àti ń bò ọ̀rọ̀ Kwara nìkan kí n bá yín sọ lónìí even at the national level ẹ lọ́ọ́ kàwé tí arákùnrin yìí kọ lọ́dún tó pọ̀ sẹ́yìn ló ti kọ the accidental public servant gómìnà Kaduna lónìí gbogbo ń tàn ṣẹ̀ṣẹ̀ ń witness lónìí yìí ó ti sọ genesis ẹ̀ ń bẹ̀ wọ́n ti wo sẹ́fẹ́ nìkan pé ọ̀ débẹ̀ òun ni wàhálà fi pọ̀ ẹ̀rí wàhálà rẹ̀ náà pọ̀ dì sí náà kì í gbà fọlọ́ náà ẹ dákun ẹja fura ẹja ẹja gbára lọ́lọ́run ọba wa ọlọ́run nìkan ló mọ ní téèyàn ọ jẹ́ ní tí ò ní jẹ́ ọlọ́run nìkan ló mọ ẹni tí ó fà á tọwọ́ rẹ̀ ó tó òun nìkan lọ́mẹntí ọ̀fà tọwọ́ rẹ̀ ò ní tó ìmọ̀ bìhéèvù bí ọlọ́run yìí tó gẹ́ ẹ̀mẹ́jà ṣe mọ́ ọ̀pọ̀lọpọ̀ àdánwò nàìjíríà lónìí wà láyà wọn ti máa fanu wọn ti kì wọn láyà wọn ti wọn wọn àti wọn òkọ ẹlòmíì wọn láwọn wọn pé òkọ rẹ la bá ń bẹ ìràwọ̀ ẹlòmíì wọn wọn gbogbo eléyìí ibi ọlọ́run ọba nù ni o toro olúwa ọba sọ pé quality kí ni ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run lèmi nìkan mu ni. gbogbo ẹni tí ń bá ń bọ́ dù bihi fi rububiyyatihi azza wa jalla ń bá ọlọ́hun dùn tọ́lọ́hun fi ń jẹ́ ọlọ́hun irú ìyàtọ̀ ọlọ́hun jẹ́rú ẹni bẹ́ẹ̀ kó pèpè ara rẹ̀ àtẹ̀yìn kí lọ́kàn tiwa ń bẹ tiwa náà pọ̀ ń o anabiwa sallallahu alayhi wa sallam anabi ń bẹ́mi àti wọ́ sọ̀rọ̀ ìwọ́kọ̀ ń bá wọn wo ìwọ́kọ̀ ń tẹ̀ àmọ́ wọn náà ń lọ bẹ́ẹ̀ anabi ni man ata أو عرافة لم تقبل له صلاة أربعين ليلة anabi ni gbogbo musulumi sallallahu alayhi wa sallam anabi ni gbogbo ẹni tí ń kírun tí ń gbáwẹ̀ tí ń jẹ́ ọkọ musulumi tí ń lọ yẹ nǹkan wò anabi ti winu ọ̀lọ́ yẹ wò kahinan aw arrafa gbogbo tí wọ́n fi yẹ wò kọ́dẹ̀ lómi ò ní kúránì náà làwa ń lò ọyẹ yìí náà ni ẹ sí fúnra yín ayàwó lẹ kọ́rí ń bẹ́ níjò lànẹ́bì dẹ́rù yín wò ntọ́lọ ní kùránì ọwá sí láyé nù ẹjẹ́ àjòkó jẹ́ kọjá làwa ọmọnìyàn olúwa ní kí ni ọ sẹlẹ̀ sí kí lèyìn ó gbogbo ń ṣe lọ́nà kọ́dà bójú olóṣèlú náà ṣe àmọ́kọ̀ gbọ́dọ̀ mẹ́rin bẹ́ẹ̀ ànábì ní wọ́tọ́ ọba wa ń lọ yẹ wo tó ń lọ yẹ nǹkan wò ẹ̀yàn ọmọ iléèwé náà kódà ẹlòmíì yóò ti yẹ wò pé sóun ọ paasi amasi ní òní pa náà tí òní jẹ́ ọ pa náà nù kò ní kàwé mọ́ wọ́n ti bá tẹlòmíì jẹ́ débẹ̀ wọ́n ti sọ fọ́mọ ẹlòmíì ọmọ iléèwé míì pé ìwé tó ń ka àwọn sọ̀nà rẹ o kí lọ́nà rẹ lọ́ọ́ kọ́sẹ́ iṣẹ́ ní ìwé náà àwa la sì gbọ́ Nàìjíríà iṣẹ́ ni kí ni ń jẹ́ mechanical engineer kí ni ń pè electrical engineer iṣẹ́ ni báwa ti gbọ́ yín àyín lọ́jọ́ dàrú lọ́jọ́ dàbí ìgbà tó yẹ pé ní ọ̀tọ̀ níwé ọ̀tọ̀ níṣẹ́ ọlọ́run lọ́mọ iye èèyàn tí wọ́n ti kó bá bẹ́ẹ̀ pé kìí sọ̀nà rẹ o torí náà ànábì wa ní gbogbo ẹni tí ń bá ń lọ yẹ nǹkan wò báyìí tí ń lọ fa àwọn kan kẹgbẹ́ òun ọlọ́run ọba tó ipò òun lọ́mọ kí lọ́ọ́ jẹ́ kí lọ́ọ́ dà ànábì ní oṣó ti lọ náà ọwá tẹ̀lé tí wọ́n wí ọ̀ tẹ̀lé o ọmọ kírun for forty days ogójì ọjọ́ ọlọ́run nígbà ọlọ́run mọ iye ìrun forty days ẹlòmíì tó ti dákú ọdọọdún oṣooṣù kọ́dọ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́lòmíì yẹ̀ wò ànábì ní ọ̀kan kírun lásán ò sì gbọ́dọ̀ mọ́ kì fún ogójì ọjọ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run má jẹ́ mi ọ bọ́ láàrin ìgbà tí wọ́n gbàrún yẹn yìí kí ni ó wí fọlọ́run tó sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run nìkan lọ́mọ ajáàlí ọlọ́run jásìn lọ́wọ́ ọba pẹ́ ni torí náà ẹ dákun tàwọn eléyìí ní ti ń bá ọlọ́run ọba dù ti ń sọ̀rọ̀ bí ọlọ́run ẹlòmíín sọ̀rọ̀ bí ọlọ́run kò yá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwa ti wí ìwọ ta ni amẹ́rí tèmi àti ìwọ tá ń lọ ọ̀dọ̀ wọn náà táwa náà ń pè àfikún ọba wa wòwò verdict anabi ni pé bọ́ ọba ti wòwò ọmọ kírun for forty days ọlọ́run ní gbà àwọn rẹ̀ ó sì gbọ́dọ̀ má kì í ṣé ẹ mọ bí ẹni tó dáràn bí iṣẹ́ tí wọ́n ní ẹgẹ́ sálárì rẹ̀ ẹgẹ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹgẹ́ ogún ọjọ́ mẹ́ẹ̀ àbí kọ́ wá jòkó ńlé kó ní wọ́n kú ti ní òsì sálárì ṣé mo pé ó ń fìyà kún pọ̀nmọ̀pọ̀n mi ètè nu bọ́ọ̀ bá tún wá kí ọ wá dáràn bó ti example nù ọmọ kí òsì ní gbaládà rẹ̀ ọlọ́run ní gbà ọlọ́nkọ́ sọmi àtiwọ́ ńbẹ mọ́jà máa fọwọ́ ṣiṣẹ́ ká máa fẹsẹ̀ dànù ànábìlẹ́ni ọba tiẹ̀ wá lọ bìlíìfù nù tí wọ́n wíhùn tó sọ wọ́n di gbákejì ọlọ́run àbọ̀bẹ̀ sọ wọ́n dọlọ́run gbáà ah, nígbà tí wọ́n ti wíhùn kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ n ti ń dààmú wa lórílẹ̀‐èdè yìí àtàwùsà wa àti yorùbá wa n ti ń dààmú wa ni pàtàkì jùlọ mùsùlùmí ànábìlẹ́ni ọba tiẹ̀ wá bìlíìfù nù tẹ́nìkan lòun máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la tí èso lọ́hùn وقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم Ànábì ló ti ṣe kèfèrí sí ntọ́lọ́n fi rẹ́ mi o ó ti ṣe kèfèrí sí ntọ́lọ́n fi rẹ́ mi sáyé òun ni kọ́ wà nábì mi tí ń bá ń tẹ̀lé ọlọ́nkọ́ dákun kọ́ sàmọ̀nà ẹ̀mí àtiwọ́ torí náà akọ́kọ́ ẹ̀kọ́ nìyẹn tó yẹ ká kọ́nu ìṣẹ̀lẹ̀ tó yìí Ọlọ́run fi hàn wá náà gbogbo àwọn tó ní yóò rí báyìí tí ò rí bẹ́ẹ̀ mọ́ náà tí ì bá ṣe nàìjíríà kọ̀ yá gùrù wọn mọ́ àmọ́ wọn tó ń bọ̀ wọ́n mọ̀ pé mùmú mùmú ẹran lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹni ó pìrìdìtì ti two thousand and fifteen gbébi tí ó já sí ni tí ó já sí ẹ dákun sórí ó rí jọ mọ́ wọ́n tó pọ̀ sí bẹ́ẹ̀ bíbà bìsí náà ni gbogbo àwọn tọ́lọ̀ ń járọ wọn tẹ́lé yìí náà sọ yàrá ńlá ká ìkan lẹ́yìn wọn mọ́ ọlọ́run mẹ́jẹ ni ọ̀dàwọ́ bo ìríran wa ìgbọ́rọ̀ wa ìrórí wa gbogbo ẹni tí ọba ti gbà fọlọ́hún ní tààrà bọ́rọ̀ rẹ̀ ti rí nu ọlọ́nkọ́ mọ́ sáà sáà àtẹ̀yìn o. níbí yìí ọ̀rọ̀ tá à ń wí náà lè dé tó sí àwọn tí ń bẹ nínú ìjọba ìjọba náà ní ojúṣe ojúṣe ìjọba náà ń bẹ ń bẹ ń tà ń wí kọ́dà ẹlòmíì ń gbé lórí rí rédíò rédíò ìjọba àbí under regulation ìjọba máa lọ sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n lọ lọ́hùn àbọ́lọ́hùn kì ọ́ sí kọ̀rọ̀ kan ń sọ tí ò sọ fún ànábì ọlọ́hùn fún ọ. ẹ já gbogbo eléyìí torí pé olúwa ní ẹ bẹ̀rù fìtínà o la tusibanna alladhina zalamu minkum khassa. torí bẹ́sì rẹ̀ bá dé òun ti ń fa àfàkùfà òun nìkan kó òun ó bínú sí ọlọ́run ní bínú tòun tó bá dé o lè má ṣe yàtọ̀ láàrin ẹ̀yin tẹ́ gbọ́ àtẹ̀yin tẹ́ gbà láyé àtijọba tó yẹ kó chẹ́ẹ̀kì ẹ̀ tí ò chẹ́ẹ̀kì ẹ̀ asọ́tawà mùsùlùmí ń gbé ìpọ́rọ̀ ìjọba la mẹ́nu kan àwọn kejì ń kọ́ tí wọ́n jẹ́ wọ́ọ̀sì òun ti rí na ọlọ́run ń bá òun sọ̀rọ̀ olúwa ti ní kinní kan olúwa ti ní kinní kan ọdọọdún lẹlòmíì tí ẹ pírídìtì gbé bí nàìjíríà ó ti dì ní kí ni gbogbo ọ̀nà dànù dàbà yìí ìlú wo lọ níláárí tó lọ wájú tí ń gbaru gbogbo eléyìí láyé a tún wá gbé sórí rédíò orí tẹlifíṣàn orí newspaper kíjọba náà dákun kún ọ ṣàánú wa ìlú ọ̀gbọ́dọ̀ máa bá báyìí lọ kọ́mọ máa níṣòro ààrẹ ni ó ti ní ẹnìkan ná àwọn tí ó wọlé ìbò tí wọ́n dì í náà ni pé bọ́ bá fi ànáùnsì pé wọ́n kọ̀ǹtẹ́sì lásán yóò sì kú ọwọ́ ànáùnsì ó gba fọ́ọ̀mù ó dìbò ó wọlé kò sì kú àwọn èèyàn sì túká lẹ́yìn òkúrọ̀ yìí sẹ́rí pé káwa náà ká wo làákà ìwà wò torí wọn ò lè dẹ́rú ẹ̀ wò nílùú èbó nílùú lárúbáwá níbi tí làákàyè ti ń ṣiṣẹ́ dáadáa kójú ọmọ tí òun náà kọ́ mọ́ sáko ń lù ú pé òun wí báyìí kò sì rí bẹ́ẹ̀ mọ́ àmọ́ kí ni kí lọ́ọ́ da nàìjíríà àìmọye kọ́ra àwọn tó ń bá wá wá wí mí pé àbáyá kò bá rí bẹ́ẹ̀ àmọ́ ọlọ́nkọ́ ṣàánú èmi àtiwọ́ ẹ̀rí nù àwọn ẹ̀kọ́ tó kí gbogbo wọn kọ́ àwọn olóṣèlú náà àwọn náà lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ nínú tó ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ ọ jẹ́ pé àtiwọ́ tó lé tọ́wọ́ rẹ bá àtiwọ́ tó lé tọ́wọ́ rẹ ọ̀ba ẹn tọ́wọ́ rẹ bá dunnú mọ́ wọn ìwọ́ tọ́wọ́ rẹ ọ̀ba banújẹ́ mọ́ wọn wo ń tọ́lọ̀ ń fẹ́ kọ́ kọ́ lẹ́kọ̀ọ́ nínú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀ráyà tá fi síde kútùbà wa lónìí gbogbo mùsùlùmí lọ́yọ́ ọmọ kọ́ máa ké fún rẹ̀ into lé ní one thousand years lọ́lọ́run ti reveal ẹnu alquran alkarim karim kí lolúwa wí olúwa pa nàbì láṣẹ bẹ́ẹ̀ sallallahu alaihi alayhi wa sallam قل tu'ti almulka man tasha wa tanzi'u almulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha بيدك الخير innaka ala kulli shay'in qadir olúwa ní wà nábì kí èmi ọlọ́run ọba bẹ́ẹ̀ ọlọ́run ní ká nábì ó kì ń bẹ́ẹ̀ pèmí bẹ́ẹ̀ kémi ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ malikal mulk ẹni ó níjọba ẹni ó lọ́lá ọlọ́run lòun lòun ni tutil mulka man tasha olúwa ní ẹ kì mí bẹ́ẹ̀ pé ẹni ó sì wù mí máa gbọ́lá fún wa tanzi'ul mulka mimman tasha ẹni ó sì wù mí máa já ọ lágbà rẹ̀ wa tu'izzu man tasha ẹni ọba wù mí máa sọ déèyàn yìí wa tudhillu man tasha ẹni ọba wù mí máa sọ déèyàn yẹ̀yẹ́ biyadikal khayr gbogbo orí ọwọ́ èmi ọlọ́run ló wà ọlọ́run ní kí ànábì ó kì í bẹ́ẹ̀ kémi ìwọ náà kì bẹ́ẹ̀ azza olùwọ́ba nìkan ní jẹ́ òun ló tó jẹ́ ẹ̀yin olóṣèlú wa àti kámpù méjèèjì lèmi ń bá sọ̀rọ̀ àtẹni ó lé tó bá àtẹni tó lé tí ó bá ẹ̀yin náà ronú sẹ́yìn bó lẹ́wà òòrùn wo lọ́ràn fún yín ọ̀sẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ márùn sẹ́yìn òòrùn wo lọ́ràn fún yín lónìí tu'til mulka man tasha ó sẹ́ lára yín ọlọ́run rẹ nìkan lẹ ọgbẹ́ nìkan ga ọlọ́run gbà lọ́wọ́ ẹnìkan ó gbé fẹ́lòmíì olúwalémilèmí ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí ẹ wàá kọ́ pàtàkì jùlọ ẹ̀yin mùsùlùmí nù wọn ìwọ́tọ́lọ́ ń ìwọ́tọ́lọ ń gba lọ́wọ́ rẹ ọ̀gọ́ gbogbo ọgbọ́n ìwọ náà gbọ́n àmọ́lọ́n fẹ́ máa fi hàn ọmọ ènìyàn pé mi lọ́lọ́run àyà yìí will continue to be effective until the day of resurrection gbogbo gbàláyà yìí ọmọ wà relevant ọlọ́run ọmọ jẹ́ kó play out fún wa bẹ́ẹ̀ pé alẹ́ mi ní gbà èmi ní ṣe kíni èmi ní fún yàn eléyìí náà tẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ the class of politicians ta ní nàìjíríà yìí wọ́n ti gbà yín lágbe ọlọ́run wọn máa rán yín létí pé ẹ máa fàyàfi ọlọ́run lẹ inṣàlá ò sí lẹ́nu yín kò sí ń wà yín a ṣe báyìí a ṣe báyìí a lè ṣe báyìí àti calculate n ti ń bẹ lórí yín nù eléyìí náà kọjá kọ fẹ́yìn náà àti gbogbo ẹni tóun náà bá múra tó fẹ́ rìn náà wọn ọlọ́run nìkan ni malik al-mulk tu'ti al-mulk man tasha wa tanzi'u al-mulk mimman tasha ẹ̀rí nù ẹ̀kọ́ ńláńlá tó yẹ ká kọ́ àtolóṣèlú àtẹni tí ó ṣòṣèlú al-imanu bi qada'illahi wa qadari kémèrè ọlọ tún ìmánì wa yẹ̀wò láti sin yìí lọ pé inú òpó ìmánì téèyàn fi di mòmìnì òpó mẹ́fà ó ti di mòmìnì àbí tó bá believe in qadar kọ́ gbà pé ntọ́ bá ṣẹlẹ̀ ọlọ́run ló ní yọ ṣẹlẹ̀ èyí tí ó sì ṣẹlẹ̀ kò sínú kádàrá rẹ pé yóò ṣe kíni pé yọ ṣẹlẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kíní yìí miss nínú wà nínú ọ̀rọ̀ nínú òṣèṣì àwa mùsùlùmí òun ni desperation òun ni àṣà wa àṣà ṣe ní fi pọ̀ ó yà á mọ̀ pé bàbá ti gbìyànjú mọ́ nítọ́mọ́nìyàn ní ti halali kádàrá ọlọ́run wà ṣe afẹ́ akọ̀ ẹ̀dàkùn ẹja wa náà kákẹ́kọ̀ọ́ ń bi tiwọn àmọ́ wọ náà níbi òwò rẹ níbi bísínẹ́sì tiẹ níbi iṣẹ́ tí wọ́n náà ń wá níbi ẹ̀gzámù tí wọ́n náà ń ṣe èyí tí ọba bọ́ sí ọlọ́run ò pé ọ bọ́ sí ni olúwa ọba ní àfikà pé kádàrá ń bẹ o ẹ wá gbọ́n rí ọ̀tọ́ anẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ẹ wí fún wa kalẹ̀ hadith ibn abbas radiyallahu ta'ala anhuma ibn abbas ni mo wà lẹ́yìn anabi njọ́ kan sallallahu alayhi wa sallam lọ́mọ èké àwọn ọmọ èké gidi ọmọ èké ni ibn abbas ti dé ọ̀rọ̀ yìí mẹ́lẹ̀ làwọn ń jàǹfààní rẹ̀ after one thousand years. torípa nẹ́bi ti àdírẹ́sì ẹjọ́ náà hadithi ni pé yá gùlà yá gùlà gùlà mọ̀ mi ké ní jẹ́bẹ̀ ọmọ táwọn wò pé kọ̀gbọ́n ibùn àbáṣì sì di ọ̀rọ̀ yìí kí ni ọ̀dá àwọn ọmọ ti wó rí bẹ́ẹ̀ mọ́ lónìí ẹ̀yin náà niger gbogbo tí ò jẹ́ wọn ó rí gidi mọ̀sẹ̀wáàsí kan bì kan jò ní mo ní when you look back at the history of this country Nigeria tèmi rẹ wà yìí náà gbogbo àwọn tí ń rúlu wa ní àti wọn tó bí àwa àtìgbà táwa náà wà ń kéke pre and post independence ọmọ ọdún mélòó ni wọn èyí tí ó jìnà jù ẹgbẹ́ àbọ̀básanjọ́ nù láyé òun ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mélòó ni ní 1976 tọ́básanjọ́ ti jolóore ilẹ̀ nàìjíríà kò tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pé àwa sì yọ̀ǹgà wa youth tó ń bára nù kí lónìí tọ́ ma ń tọrọ rẹ kàn ọ̀pọ̀lọpọ̀ yín sàgbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín sàgbà general Buhari 1984 tó dolórí Nàìjíríà àwọn ò preoccupy ara wọn pẹ̀lú ránranrun tẹ̀yìn tẹ̀yìn ò tẹ̀ tí ò tí ò jẹ́ gbádùn mọ́ lónìí pèkínẹ́ kan bọ́tí ma gbọ́ kan mọ́tò ọ̀fẹ́ gbọ́mọ mi ẹ̀yin náà ẹ̀yin lọ́la Nàìjíríà bẹ́ẹ̀ bá ti fi ó rí ẹ̀yin náà ronú. àmẹ́ à ń pàkíyèsí yín léyìí tí ó jìnà ọ̀rọ̀ nù tí ra yìí lọ́ọ́ wò ó tan nàìjíríà ọmọdún mélòó gowan tọ́jú olórí òde nàìjíríà gowan was unmarried níjọ́ tí wọ́n ní wọ́n lọ́kàn tó rúlu nàìjíríà kìí fẹ́yàwó tí wọ́n lè lọ ẹ́ níbi ọ́ lónìí àwọn tí ń jẹ́ youth leader ọmọ fifty years ni òun lọ lórí ọ̀dọ́ gbogbo àdáwò yìí ọ̀dọ́ náà ẹ̀ tàparadà islam nílò yín pàtàkì jùlọ ẹ̀yin ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ tí ń bá kì í ẹ̀ ń dàgbà ń dàgbà ń tí tó nǹkankan ń tí tó nǹkankan torí náà nínú àwọn ẹ̀kọ́ tí mo ní ó yẹ ká kọ́ mo ní ibn abbas radiyallahu anhu ọmọ èké lọ́la nẹ́bi tí ń sọ fún un pé ya ìwọ ọmọ yìí ò lọ́mọ o idha sa'alta fas'alillah wa idha ista'anta fasta'in واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف ابن عباس لا النبي يقول فمي وما يسق إذا سألت فاسأل الله bọ́ọ̀bá tọrọ nǹkan ọ̀dọ̀ ọlọ́run ni ó ti tọrọ gbogbo ẹni ó tọrọ lọ́wọ́ èèyàn tí òwú fi tọlọ́run sí wọ́n jábọ́ wa idha sta'anta fasta'in billah bọ́ọ̀bá wọ́n ràn lọ́wọ́ ọlọ́run lolùrànlọ́wọ́ àgbà kò tó máa wá tẹni tí ọkàn kúnnú èèyàn wá ràn lọ́wọ́ tọlọ́run ànábì ní kí ni ó bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí pé bí gbogbo ayé bí wọ́n bá panu pọ̀ pé wọ́n lọ́kàn àyànfàáríkà bí ṣe yà á fún ọ ní nǹkan yìí ànábì ni wọn ò lè fún ọ o àyàfi yìí ti ń bẹnu kádàrá rẹ at the same time bí gbogbo wọn bá wá pawọ́pọ̀ pé àyàdùrúkà pé àníjọ tẹ̀ lọ́wọ́ á ṣe kísà fún un ni wọn ò ní kísà kan ọmọ èèyàn ẹgbẹ́ ara wọn ò ní kísà kan tí wọn ó ṣe fúnra wọn àfi kísà tí ń ti ń bẹnu kádàrá òǹkálukú. torí náà gbogbo eléyìí ẹ dákun ẹjẹ akẹkọọ ń bẹ o kọlọǹkọ sàmánà wa ẹ̀rí nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tọyẹ yẹ ká kọnu ìṣẹ̀lẹ̀ ńláńlá ni o ká dúpẹ́ Ọlọ́run tọlọ ní ọrọrùn ibi ó kù sí Ọlọ́run ọrọrùn fáwọn náà sì kù o tí wọn àwọn bẹyìn tí bá a ti rìn tí o àwọn kan sì ń Nàìjíríà o ẹjẹ agbọn wọn àdúrà náà bó nínú ẹ̀kọ́ tí ọyẹ ká kọ́ òun ni pé bẹ́ẹ̀ yẹn bá ti wá gbọ́ gbogbo ń tà ń tọ́lọ̀ ní í ṣe nǹkan ìwọ tí ọwọ́ rẹ bá wá tẹ̀ ẹ́ rántí ọ̀rọ̀ ọlọ́run inna Allaha la yuhibbul farihin olúwa ló wọn fẹ́ràn ẹni tí ń yọ o àṣẹ ọ̀rọ̀ ọlọ́run ni o olúwa lèmi ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ń fàhán rẹ dúpẹ́ fọkàn rẹ dúpẹ́ wá fi sí ọwọ́ rẹ dúpẹ́ eléyìí ló yẹ fún gbogbo ẹ̀yin tẹ́ lé gbogbo ń tẹ́ rí ẹ lé tọwọ́ yín bá a ti ń bẹnu kádàrá yín pọ́wọ́ yín ọ bá a olúwa lọ́dọ̀wọ́ yín ẹ má yọ̀ o ẹ má jẹ́ àwọn èèyàn tàn yín àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ńgbà tá a wà ńlẹ̀ kéwú ni wọ́n ti máa tu fún wa nù wọ́n ní nítorí pé bẹ́ẹ̀ yẹn bá yọ̀ yóò ṣe kíni yóò ṣubú ọba sì ṣubú yọ kàn lẹ́sẹ̀ kò ní lè dúró mọ́ àmọ́ àkọọ́lẹ̀ ni olúwa ti sọ ọ́ ti pẹ́ pé wọn ò fẹ́ràn aláyọ̀ o àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni nínú ayọ̀ tí ò da òun ni ká máa wá fi nǹkan kan bú àwọn kan bí ìgbà tó yẹ pa agbọ́n jù wọ́n lọ ní tọ́tí àwa lọ́wọ́ yìí ìwọ mùsùlùmí olúwa ọ̀fẹ́ bẹ́ẹ̀ o kò tọ́ka pọ̀ ọmọ orí ọlọ́run bọ́ọ̀ ń ṣe wù bẹ́ẹ̀ àwọn díẹ̀ sì ń bẹ nínú yín tọ́lọ̀ ní wọn ó rí bẹ́ẹ̀ immediately tí wọ́n kéde pé president Buhari yìí wọlé mùsùlùmí dáadáa ni àní kankan papọ̀ àmọ́ mùsùlùmí dáadáa ni. ọ rẹpẹrẹsẹ́ǹtì ti àròpọ̀ yẹ kárí lára mùsùlùmí ọkàn mẹ́yàn bá wo ntí akọ̀wé e, ìròyìn rẹ̀ Fẹ́mi Adésínà sọ níjọ́ kejìjọ́ tí wọ́n kéde rẹ̀ ó ló pè wọ́n lọ sọ fún un pé má fẹ́ nìkan o mùsùlùmí gidi nù má fi ẹnìkan sí kínní má o ya tó tún àwọn ẹgbẹ́ wọn jọ sẹ́ńtẹ́ǹsì rẹ̀ victory is enough as a reward báwọn tiẹ̀ ti borí náà ó ti tó o ẹ má dá wọn wá nǹkan míì mọ́ gbogbo ẹni tí ọwọ́ rẹ̀ tẹ̀ àtẹ̀yìntọ́wọ́ yẹn ọmọ tẹ̀ nǹkan míì náà àtiwọ́ tí wàá tẹ nìkan jọ du iṣẹ́ kan náà tó bọ́ sí ọ lọ́wọ́ ọwọ́ ni ẹ máa ń nílé wọn lọ́la ẹ lọ́ọ́ lùlù pé àwa ni bàbá ọ padà yọ ó ṣubú ọkàn lẹ́sẹ̀ inna Allaha la yuhibbul farihin torí náà gbogbo ẹni tóun náà wá lé tí ọba wọn náà má banújẹ́ jìnnà gbà fún kádàrọ ọlọ́run ní ti ń jẹ́ mùsùlùmí nù ẹ̀rí a tún máa wá ṣe nǹkan míì tí ó máa wá fi dàbí pé àgbàpọ̀ lọ́wọ́n ọba ni ó tó báyìí ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí nù wọn apàkíyèsí yín ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ eléyìí aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتكفوا الوباء عليك سي عليكم كولا وعتانو ركبا النبوة محمد صلى الله عليه وسلم gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àtúgbọ́n tí máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó fi dìjọ́ alkiyama olùwàmọ́sá kàwá náà kúnnú wọn o àmín àwọn ẹ̀kọ́ pọ̀ bí mo ti wí àsìkò lè gbà wá káka gbogbo ẹ̀ àmẹ́ẹ̀dàkùn kí mùsùlùmí ọmọ bìhéèvù bẹ́ẹ̀ ntọ́ bá kọ́ ni wòówò ń bẹ̀ kí lèmi ọkọ̀ lẹ́kọ̀ọ́ kí ni kọ́ lẹ́kọ̀ọ́ bí ẹni ó ṣubú kí ni kọ́ látara ẹni tó dìde èyí tó kàn ẹ̀rí nù àwọn ẹ̀kọ́ ńláńlá tó yẹ ká kọ́ Nigeria tó lọ hmm. bá ń sọ fún ọpọ́jọ́ ń bẹ bí ọba wálé election yìí máa wa létí pé ń bẹ àsáwò èèyàn náà ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ all over the country ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ òun náà làṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ nílùú rẹ̀ àwọn èèyàn sì tàka sí gbé ọ̀dà ẹ̀bẹ̀ ò ní sí ń bẹ nígbà tí n bá ń kọ́ra wọn gbó lọ́wọ́ ẹlòmíì wọ́n sì ṣe nǹkan míì ọ̀tọ̀ lélẹ́yìn òun sẹ̀ríà o ìrówó tí wọn náà gbà wọn lọ tọ́jú èsì o amẹ́rí ibi tá ń lọ òun ni pé inú ẹ̀kọ́ ni pé àwọn àlùfáà ni hasibu anfusakum qabla an tuhasabu. Mm ẹ̀yin gan ẹ prepare ẹ examine iṣẹ́ ẹ̀yin kó tó dijọ́ tí wọ́n pè yín pé wá sírò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ò ní quality yìí ló jẹ́ ó yíwọ́ kí wọ́n ti máa pera wọn pé à ẹ̀mọ̀já rò báyìí à ah, wọ́n máa ń pàkíyèsí wa à ah, wọ́n máa ní báyìí kó tó dijọ́ sírò ẹ̀kọ́ tèmi fẹ́ kí wọ́n kọ́ ń bẹ ọmọ mùsùlùmí ni pé bẹ́ẹ̀ lómi ò ti bálé ayé rẹ̀ lọ tí ìjà sálì bó ti dògìgì fáwọn ìjọ náà bẹ́ẹ̀ ni ó dògìgì fọ́pọ̀lọpọ̀ èèyàn náà ìwọ náà mọ̀ pọ́lọ́hún ó ṣírò sẹ́ rẹ̀ yóò ṣírò rẹ̀ ńgbà àwọn èèyàn bá lè kọ́ọ̀lù ara wa pé wá àkáǹtì ọdún mẹ́rin ọlọ́run wa ní wá àkáǹtì ogójì ọdún ọgọ́ta ọdún ọgọ́rin ọdún tó lò láyé sọ́bálàká ìmú wà rẹ̀ mọ́ ìwọ ọmọ èèyàn sẹ́ kọ́dẹ̀ ni ó lọ tí wọn náà pé ọlọ́wọ́ ma wá wọ ọ̀ràn ọlọ́run tí èsẹ̀ ẹgbẹ́ rẹ ọgbẹ́ ayé bó ti wọ̀ ogún ọgbọ̀n ogójì ọgọ́ta ọgọ́rin kò ní hold rẹ accountable It's impossible bẹ́ẹ̀yàn bá ń tan rẹ̀ kọ́ kẹ́kọ̀ọ́ nbí tó ṣẹlẹ̀ yìí bọ́mọ èèyàn bá lè pera wọn pé wá sírò <laughs> ọlọ́run tí èsẹ̀ ẹgbẹ́ wa tó dá wa yọ mọ̀ pé ń kálukú yá wá sírò ṣẹ wá ń jọ ọlọ́run kọjá rí sírò dáadáa sí o àmẹ́jáwa náà máa fi kọ́ra kalẹ̀ hasibu anfusakum qabla an tuhasabu ẹ̀rí náà àwọn ẹ̀kọ́ tá a kọ́ eléyìí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú tí ń ṣe wáàsí tí ń sọ̀rọ̀ fáwọn èèyàn nítọ́pọ̀lọpọ̀ ò tí ì gbọ́yé nípa táwọn àlùfáà tààrà tí wọ́n wí pé situation wa nàìjíríà àti bí ọba jọ bẹ́ẹ̀ unnecessitate ká participate in an election wọ́n ní nítorí pé kíni àkàfó àdọ̀ràrí òun ló fúyẹ́ jù nínú aburú méjèèjì gbogbo ẹni tí ọba ti gbọ́ ilé yìí dákun ronú sí ń tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí kò fi gbọ́ yé gbogbo excuses pé ẹ bí wọn kàn tí wọ́n fẹ́ náà ni ṣé wọ́n ń kábò yín ni ọ hàn nísìnyí pé wọ́n ń kábò nàìjíríà o bí ọba sí pé wọ́n ń kábò kí ni wọ́n ń bá ìvóòtì sí. Si òun lẹ́lẹ́kọ̀ọ́ kan sọ ń dó ní pé vote buying tẹ́ ń wí yìí is a consequence of vote counting nígbà táwọn olóṣèlú jurí pé bá a ti kọ́ tẹ́lẹ̀ kò ṣeé kọ́ mọ́ ní táwọn àlùfáà ń wí kalẹ̀ ló yìí ẹni ọ bá pọ̀ náà ni ọ máa take decision níbi wọ́n bá pọ̀ sí lọ ọ́dà kọ̀dá wọn ó sì lò lé gbogbo wa lórí èyí táwọn àlùfáà ń wí nu àlùfáà kan support democracy láyé àmọ́ àwọn alfa àwọn nímọ̀ jìnlẹ̀ tí wọ́n fi ń wọn nǹkan pẹ̀lú sẹ̀ríà báburú bá pé méjì ẹ̀wò wo ló ṣe kíni ẹ̀wò ló fúyẹ́ aburú ni kí gbogbo àwa tí a mọ̀ pé bọ́lọ̀ ti fẹ́ ní bá nẹ́bi ti fẹ́ ní kápá ní dásí káwá fa wa láburú lẹ̀ pé ẹni ẹ fẹ́ yàn wọ́n gbé òfin aburú wọn dé òní bọ́m̀bẹ́ àbí bẹ́ẹ̀ yẹn ọba kó nàìjíríà tí ọlọ́gba pásítọ̀tù bòmí ó lè lọ kú tọ́nu àbí tógò bó sì débẹ̀ náà wọn àwọn aláburú ti bẹ̀ náà wọn lọ aburú bẹ̀ òun náà lórí ẹ̀dàkùn ẹja fetí lélẹ̀ kálá ní ẹ̀dá dáa sáwọn wọn yẹ sẹ́yìn jẹ́gẹ́jẹ́gẹ́ ntí wọ́n ń sọ ẹja farabalẹ̀ ká gbọ́ remove the two evils aburú méjèèjì ẹ wá ta kéde ẹ máa wò ó pé ìjọba ṣẹlẹ̀ nínú rẹ̀ ó ṣẹlẹ̀ ṣẹ̀rí àkọ́ ṣẹ̀rí àní pé wọ́n nínú aburú méjì kọ́lọ̀n náà máa rí inú ọkàn yín pé kọ̀sọ́kan tó tẹ́wa lọ́rùn bẹ́ o wàláì kọ̀sọ́kan tó tẹ́wa lọ́rùn ní ogbon tí wọ́n ń ṣe àtẹ̀lẹ́ṣẹ̀ ní àti democracy kọ̀sọ́kan tó tẹ́wa lọ́rùn kọ̀tí àwọn àfáàní náà lọ́rùn amásá lágbára àti bí ọmọ ṣẹlẹ̀ àìtí lágbára òun làwọn àfáà ṣẹ̀ríà gbogbo ẹni ó jòkó lé ńjọ́ ọ̀bọ̀ àbọ́kọ̀ láti ń sẹ́ndì whatsapp kí ìyẹn má ní ẹ bá lọ dìbò di ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn àlùfáà lágbàáyé wọn ò ní tí àwọn èèyàn sínú kèfèrí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mẹ́jà ṣe kèfèrí àmì léyìí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ gbogbo ọmọ kéwú tí ò tí ì gbọ́rọ̀ àti súnà yé débi eléyìí náà kọ́dà kan kọ́ gbọ́ yé nàìjíríà situation tá a wà lónìí bẹ́ẹ̀ bá ní excuse pé ebi wọn ò kú ní ka ebi tó wù wọn wọn ń kọ kò rí bẹ́ẹ̀ mọ́ o ebi gbogbo wa náà la rí ìtọ́ lọ kẹ́yìn yìí ẹni orí eleven million wà láì mi ọ̀mọ̀ pé lè rí one million. a ma antecedent yẹ àmọ́gbà táwọn kan náà rí pé èyí ló pé àwa <laughs> ẹ́ níbi jíjẹ jíjẹ yìí ni enéjì wọ́n sì rí lẹ́mú mílíọ̀n ká ọlọ́run ṣàánú wa àwọn ẹni ọlọ́run ọba yé ka nínú tó ṣẹlẹ̀ yìí ọlọ́run wa ní òní jùmọ̀ táwọn ọmọ ẹ̀yà wa kan jókòó ní mọ́sálásí ńlẹ̀ ọlọ́run báwa náà ti jókòó yìí kèfèrí kan ọ̀tọ̀ ọlọ́run kan sì gbébọn ń sì ń yìn fún wọn ẹni èjì ó sì pa èèyàn fifty nílùú kan tí wọ́n ń pè ní New Zealand lópin ayé lọ́hùn lẹ́gbẹ̀ẹ́ Australia gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ abẹ́lọ́run ọba kó gbà wọ́n ní ṣùhádà ẹ̀ akíwọn kú oríire pẹ̀lú ó dùn wá àmọ́ nínú bí tí èèyàn parí tiẹ̀ sí kọ̀sẹ́ni tí òkú ní lọ bá tásìkò kéèyàn parí rẹ̀ síbi táwọn parí ẹ̀ sí wọn ṣé báwọn kan náà wọ́n parí ẹ̀ sílé ọtí ẹnìkan ní wo bọ́ọ̀lù lọ́wọ́ ni wọ́n jẹ lónìí égó ó sì lọ bẹ́ẹ̀ sọ ma pé kí èèyàn wá wà ń bi pé ń gbọ́rọ̀ ọlọ́run àbí ń kírun lọ́wọ́ mọ́sálásí ó dùn wá o wàláhì ó dùn wá a máa tún kí wọn kú oríire ọlọ́nkọ́ mọ́sàárọ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí wọn lójú ọlọ́nkọ́rọ̀ gbogbo wọn lójú kó foríjìn gbogbo ẹ̀ṣẹ̀ wọn kó sì wọn lọ́mọ àlìjánná kọ́ wá bá wa dáwọ́ ọrú rẹ̀ mọ́ ẹ̀kọ́ mọ̀ ń bẹ ń bẹ léyìn náà fáwa mùsùlùmí ẹ̀kọ́ ń tó ní New Zealand níjẹ̀jọ òun ni pé ẹjẹ́ àtúnrọ̀ ọlọ́run ọba wa gbọ́yé olúwa bá máa ti ń kìlọ̀ fẹ́mi rẹ wípé walan tarda anka al-yahudu wala an hatta tattabi amillata àwọn fẹ́ràn wa àkọ́dá àti wọn àti wọn lágbára àkọ́dá àwọn ọmọ yàtọ̀ ẹ̀sìn irọ́ ni o olúwa ni ẹni ò lè dára dé yányán òun lẹni tẹ̀sìn pààyàn pọ̀ máa fà fúlẹ̀ pé ń jọ tí ọba yíwọ́ pẹ̀lú gbogbo ẹni tẹ̀sìn ọ̀pá yín pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹ̀bára yín ṣe lọ́nà tayé àwọn náà wọ́n túra káwọn ọmọ ni. òun nìkan kọ pa èèyàn kọ́ra bóyá pé jàkadì ní ẹmọ̀ pé rẹ̀ ò lè ká èèyàn mẹ́wàá àmọ́ unexpected ńgbà wọn ò múra bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sá kẹ́ gba àwọn tó lọ gba àwọn tó fara pa fún wọn ní àlàáfíà àmẹ́kọ́ nìyẹn pé ẹ mẹ́jà sùn o olùwà ni wọn ò ní yọnu sí yányán àyàfi bẹ́ẹ̀ bá gbà pé dìbì tiwọn náà lópin ìgbà tẹ́ bá ti yàtọ̀ àfo ni ọ máa wà àní sọjù báwọn lọ òun là ká yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mùsùlùmí ìtura alẹ́ lára ẹ̀kọ́ tá a kọ́ ń bì yìí àwọn ilẹ̀ haúsá ti kẹ́kọ̀ọ́ yìí láti bí ọdún mẹ́fà mẹ́jọ sẹ́yìn káwa náà máa kọ́ ọ níbi tí wọ́n bá ń fura pé àdúgbò tá a wà yìí akànwà ń bẹ̀ ní o ìpàdúgbò ayọ́ alhamdulilayi kò sírú ẹ̀yìn àyẹ́ o àmọ́ bí èèyàn bá fura pé lọ́tún ló sì wájú lẹ́yìn àwọn tí ń tà ń ṣe yóò tẹ́ wọn lọ́rùn ni bó ṣe nìkan lẹ́ẹ̀ máa fi sọ́ta bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ ọmọ bá ṣe rí àmú bẹ́ẹ̀ bá dé mọ́kà tẹ́ dé mọ́dínà lónìí àwọn ọlọ́pàá kan ń bẹ àwọn ò kírun nígbà tí gbogbo yín ń kírun wọ́n yé ṣe kèfèrí àmọ́ nítorí ààbò ẹ̀yìn tẹ́ ń ṣe kíni torí wọ́n mọ̀ pé àwọn aláburú lè wò ó pé ń bẹ́nu kùránì bẹ́ẹ̀ ipe wọn ma sọwọ anabi àtàwọn sọhábà pé ẹjọ di mẹ́ta ń kírun lọ irú ẹ̀ lárakùnrin burúkú ìṣe gbogbo bí táwa náà bá ti fura bẹ́ẹ̀ kọ láìfi ìwọ ìmáàmù ẹ̀yin elétò mọ́sálásí pé ah, broda kínní ẹ̀yin ọmọ dúó ẹ bàbá kírun tẹ wá kìtìyín bí ọba sì sírù fura bẹ́ẹ̀ kò nídìí ẹdẹrù balẹ̀ mọ láwọn ọ̀yàn aláwálé haúsá ń gba boko haram ọ̀jẹ̀ wọn gbádùn kọ́dà bí yẹn bá fẹ́ wọ mọ́sálásí jimá some years back ó ti ń yàtọ̀ lọ́dọ̀ tiwọn náà nísìnyí kọ́dà wọ́n fi kíní tẹ̀yàn la mọ́sálásí jímọ̀ bí ìgbà téèyàn fẹ́ wọ government house ni o kò tako sẹ̀ríà o tá à ń wínú o kò sí kíní kò tako sẹ̀ríà o ká gbìyànjú bàbá ti lágbára mọ́ ká wá fàdúrà pẹ̀lú ẹ kọ́lọ́nkọ́ dákun kọ́ máa dáàbò rẹ̀ bò wá àti gbogbo mùsùlùmí ní gbogbo orílẹ̀ àgbáyé ẹ̀rí nú àwọn ẹ̀kọ́ tó ká kọ́ nù Eh, a gbọ́dọ̀ expect ju tí wọ́n ṣe òun náà lọ àtolórí àtẹlẹ́mù àti ìjọba àti executive àti legislative gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ condemn tí ọkùnrin burúkú yìí ṣe wọ́n sì dúró pé gbogbo ìrànlọ́wọ́ tí àwọn mùsùlùmí bá nídìí àwọn ó ṣe kí gbogbo ìjọba àgbáyé náà kẹ́kọ̀ọ́ yìí ẹ má jọ àwọn bíi òun ràn òun ràn òun kan ara abẹ náà ni. àwọn èèyàn ń bẹ́nú ẹ̀jẹ̀ lọ́wọ́ wọ́lá mùsùlùmí náà wọ́n fà sẹ́rí pé olórí ibu kan ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ba ní bìhéèvù bí ọkùnrin olórí ibu tọ̀hún o èyí tá fi pawọ́pọ̀ ká bá aláìdáwí a ma wá kíni fún gbẹ́ àwọn mùsùlùmí náà kí fà tẹ́lòmí fà nínú ẹ̀kọ́ tí ń ládínà lẹ́hu wàlà wàtọ̀n kò lẹ́sìn kò nílùú ẹni ọba wùwà terrorism ẹ pé pẹpẹ ló kọ bàbá rẹ̀ ọkùnrin yìí gbogbo ìjọba New Zealand ní is a terrorist act n tó ṣe yìí terrorism ni tí gbogbo àgbáyé ní àwọn ọ̀fẹ́ mọ́ àmẹ́mi ò rí kẹ́nìkan líǹkì ẹ̀mọ́ chọ́ọ̀chì tí ń jọ́ sí bìsìn àmọ́ ọba jẹ́ mùsùlùmí ni kọ́dà wọn ti lọ interrogate ìmáàmù rẹ̀ pé bóyá òun lọ radicalize ẹ̀ ẹjá bẹ̀rù ọlọ́run o gbogbo tí ń já burú aburú ni kò níran kò lẹ́sìn kò nílùú aláburú bí ti ń bẹ nù tiwa ń bẹ nù tìyín náà kan lélẹ́yìí tẹ́yìn náà gbà aláburú kan ṣẹlẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn fifty lílé ipa seventy seven lòún pa ní norway ńjọ náà ẹnìkan ò béèrè pé bo ń lè jọsìn ẹ̀ ee bí mùsùlùmí náà bá dáràn ẹ pé ló kọ bàbá àtìyá rẹ ẹ pé ló kọ lé wọn àmọ́ àmọ́ wá líǹkì kíráìmù mùsùlùmí mọ́ ìsìláàmù àbòsí ni ẹ̀yin náà ò ṣe ń bi eléyìí kọ́dà nù tó jọ mí lójú ni pé ọ̀sẹ́ni tó mẹ́ńsàn kọ́ ọmọ Australia lọkùnrin yìí kèé New Zealand ọtí Australia wá ṣe ń tó ṣe yìí ntí ọ̀sẹ̀lẹ̀ rí lu wọn kódè mi ò rí kí wọ́n pé Australia yìí wọ́n pè lóko ìyá àti bàbá rẹ̀ ni pé òun lọ dáràn gbogbo àbòsí tẹ̀ ń bo mùsùlùmí sí ní gbogbo àgbáyé náà yìí náà ronú sí i olúwa ọ̀fẹ́ àkọ́fàbòsí àwa náà ọ̀fẹ́ àìdá àmì èsè bọ́bá ipá láìdánu wa lọ́bá wùwà tiẹ̀ tá a mọ líǹkì ẹ̀ mọ́ ẹ̀sìn bálá ìdá tiyín náà bá gbèsè tiẹ̀ dé àìgbọ́rú ẹ̀ o ọlọ́nkọ́ mọ́sà sàmọ̀nà wa o. Ah, gbogbo àwọn tí ó bá ṣẹlẹ̀ náà lọ́ba àti wí ọlọ́nkọ kẹ wọn kò foríjì wọn ọlọ́nkọ rọ gbogbo àwọn èèyàn wọn lójú ọwọ́ àfisọ rẹ̀ sọ gbogbo wa náà lílọ bíbọ̀ wa àti nílé ìjọsìn wa àti bòmíì náà kọlọ́nkọ gbogbo alékè gbogbo àwọn aláburú. اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر من نصر هذا الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم اللهم انصرهم على أعدائهم نصرا عزيزا اللهم ثبت أقدامهم على الحق يا رب العالمين اللهم انصر إخواننا المضطهدين في كل مكان وانصرهم على أعدائهم أعداء الدين إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله